báàbù wákìtòlè magrib orí ọ̀rọ̀ àsìkò ìrun magribi wàkọ́lá àtọ́ òun ìyẹ́ jimá olè marid báyìí náà lè magribi wà láìṣà àtọ́ òun sọ pé kálọ̀bá ni kẹ́ àtọ́ òun nínú àwọn tábìí ni ó ní aláìsàn ó máa kírun magribi àti ìṣá ìpapọ̀ jámù ni aláìsàn ó kì í aláìsàn tí kò lágbára àti máa wá sí mọ́sálásí nírun kọ̀ọ̀kan ẹni tàbí aláìsàn tó gá sí wípé ó wà lórí treatment ẹ sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ treatment a máa gbà tí ẹ bá ti sick kódà kò jẹ́ malaria èyí tí ó kún lóorun wà ń bẹ tọ́ba ti pé tọ́ba ti gbà tán báyìí bíi kó sùn ni therefore wọ́n wá ní oògùn ìtọ̀ fẹ́ lò yìí o alẹ́ ni wàá lò tọ́ba yìí ti lò tán ó sùn lọ ni o ó kì mọ́ gíríbì ó kì í ṣáì ọ wà lóògùn rẹ̀ ọ wà sùn torí pé o ní àìlera gbogbo àwọn tó sì kọ́nà bá ní fún wọn lálàáfíà o adi five five nine an Rafi' ibn Khadij radiyallahu anhu qal kunna nusalli al-maghrib مع النبي صلى الله عليه وسلم فينصرف أحدنا وإنه láyúbìsìrò mọ̀wáákí anábìlìhì hadith 559 nínú tíra sọ̀híù àlìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yoruba, a ń rọ́ọ̀fìn atodo rọ́ọ̀fìn ọmọ khadij kálọ̀ yọnu sí ọ sọ pe, kúnnánù sọ́lé alẹ́ magrib a máa ń ma magribi máa nàbí sallallahu alaihi wasallam pẹ̀lú ànàbì àjọ yóò kí fún wa fàyànsọ́rí fún wàhádùnà ẹnìkọ̀ọ̀kan wọ́n sì máa lọ ilé ọba ti kírun tán yá máa lọ sí ilé wàáyí náà hu làyúbìsirù mọ̀wá akin nọ́bìlì bó ṣe ń lọ léhun yóò sì máa rí ojú ọfà rẹ̀ lára ògiri ilé rẹ̀ lásìkò náà àwọn sọ̀hábà wọ́n máa ń ṣe rìyádọ̀ wọ́n máa ń wọn ni rìyádọ̀ ọfà wà. wọ́n máa fi sun ògiri wọ́n fi máa gbáradì lẹ̀ fún ogun ẹ̀sìn. now eh, ibi tí ọfà yẹn wọ̀ lára ògiri yóò ní ojú ibi tí tó ti dáhò sí tá bá ti jù ú tó wọ ara ògiri ara ògiri wọn yóò ti dáhò sí bẹ́ẹ̀ tẹ́ bá wá kírun mọ́ gíríbì tẹ́ bá ń lọ ilé wọ́n sì máa ń rí ojú ojú ihò yẹn lára ògiri wọn ìbéèrè ni pé ṣé ọdún lélẹ̀ máa ń ṣẹlẹ̀ rárá rárá irú àsìkò yìí ni wọ́n ń sọ nírú àsìkò yìí àsàtànà nílùú Ìbàdàn wọ́n ní òòrùn wọ̀ ní nǹkan bíi six thirty six sọ pé six forty ìwọ́tọ̀ ọba bí àná rí. ọmọ pé ní six forty yóò ti sùn tá a bá pèrún six forty tá a ní six fifty jáde kó máa sí ní seven o'clock tá a bá ń lọ lé ó sì máa rí ògiri ilé rẹ dáadáa àsìkò míì tó ń bọ̀ tó ga sí pé ní six thirty tóòrùn wọ̀ yẹn tàbí seven o'clock tóòrùn wọ̀ yẹn wọ́n ṣe ń wọ̀ ó ń wọ̀ pẹ̀lú bíbolẹ̀ òkùnkùn ni ní ìsìn òòrùn ń wọ̀ òkùnkùn ń wà delayed òòrùn ó ti wọ̀ òkùnkùn ò ní tí ì ṣe kí ni kò ní tí ì descend kò ní tí ì wá sílé ayé yóò dàbí ẹni pé àti ìkúò nínú ọ̀sán whereas àti kúò nínú ọ̀sán àti bọ́ sínú òru ṣó ti yé àdíìsì yẹn kò sọ táàbù tí mágídì wọlé o àbí ṣùgbọ́n dọ́gbọ́n sọ fún wa wípé wọ́n tètè máa kí irun mágíríbì débi pé àwọn ó sì rí ojú spọ́ọ̀tì ibi tí ọ̀fà wọ̀ lára ògiri ilé wọn nǹkan tó ń sọ nìyẹn. Hadith 560. Hadith 560. Am Muhammad ibn Amr ibn al-Hasan ibn Ali قال قدم الحجاج فسألنا جابر ابن عبد الله رضي الله عنه فقال كان النبي صلى الله عليه وسلم يصلي الظهر بالهاجر والعصر والشمس نقية والمغرب إذا وجبت والعشاء أحيانا وأحيانا إذا رآهم اجتمعوا عجل وإذا رآهم أبطوا أبطوا أخر والصبح كانوا أو كان النبي صلى الله عليه وسلم يصليها بجلس حديث 560 إنه ترى صحيح البخاري àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá am muhammad bin amr látọ̀dọ̀ muhammad ọmọ amru amru ọmọ hassan hassan ọmọ ali Kọl ó sọ pé kọ́dímọ̀lẹ̀ hajjaj hajjaj dé hajjaj ẹnìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ ó dé fasalina jaabira ibna abdullahi àwa béèrè béèrè nípa àsìkò èrò lọ́wọ́ jábìrù ọmọ abdullahi òun àti àjáàgì náà wọ́n jọ dé sí àyè náà fakọ́ọ̀là jábìrù wa sọ pé káànà nàbí sallallahu alayhi wa sallam yusalli zuhr bilhajirọ̀ ó ní ànébì máa ń kí lúrì nígbà tí oòrùn bá yẹ̀ tàrí nígbà tí oòrùn bá ìyẹ́ tàrí pẹ̀lú ìjẹjọ ìjókòó jẹjọ mo ti sọ ìtumọ̀ bọ́ọ̀rùn sí máa ń yẹ́ tàrí so ìwọ́tọ̀ ọ̀bà tí ìmọ̀ kọ lọ gbọ́ àdísì jẹjọ wọlé asru ó sì máa ń kí asri wàṣíámsù nàkìyà yóò kí asúrì nígbà tí òòrùn sì funfun pìn tí o tí ì di tamọ́ oko. wàlẹ̀ magreb ìdá wajabat ọmọ akí magrebi nígbà tó òòrùn bá wọ̀ wàlẹ̀ ìṣá ọmọ akí ìṣáì àyáná wà àyáná ó lè kí nígbà kan ó tún lè kí nígbà kan kí ni túmọ̀ nígbà kan nígbà kan ìdárọ̀ ahùn ìdárọ̀ ahùn ìṣàmàhùn tí àníbàdé mọ́sálásí tọ́wà ti ráwọn sọ̀hábà tí wọ́n ti péjọ láti kírun ajal á tètè kí ìṣáì fún wọn wá ìdárọ̀ ahùn tọ́ bá sì dé mọ́sálásí tó bá wọn ápútọ́ tí wọ́n ti dé mọ́sálásí ọ wá sí mọ́ṣáláṣí fún ìṣáì ọ wá rí i pé bí ẹnìkan bí èèyàn méjì ló ń bá mọ́ṣáláṣí àwọn yòókù ò tí ì kú nílé akọ̀rọ̀ yóò wà fi falẹ̀ sọ pé níjẹjọ wọ́n ní a máa kí ní ìlàta òru tàbí làjì òru ọgọ́tọ́ bá ti dé mọ́ṣáláṣí táwọn èèyàn bá tí ì sarajọ òun náà padà lé yọ lọ́mọ wá nǹkan ṣe. wàsúbọ̀ irun ṣubú yìí káànù wọ́n máa ń kí tàbí àwòkáàdà nàbí sallallahu alaihi wasallam tàbí ànẹ́bì máa ń kí yusọ̀lì ànẹ́bì máa ń kí bigalas ní àsìkò tí ojú sánmà kò ìmọ́lẹ̀ tán ní pè ní galas ní àsìkò tá a wà yìí ni a ń pè ní àsìkò galas irú àsìkò tá a wà yìí ni a ń pè ní kí ni àsìkò galas àsìkò galas máa ń jẹ́ àsìkò kan tó dá sí pé ní ọwọ́ alẹ́ tá a lò lọ òkùnkùn yẹn ò ní tètè dé ó lè lẹ́ẹ̀tì báyìí thirty minutes forty minutes a fi lẹ́ẹ̀tì ordinarily ordinarily òkùnkùn gbọ́dọ̀ bolẹ̀. ní àsìkò tó rùn fẹ́ wọ̀ wọ́n jọ máa dé lásìkò kan náà ni wíwọ̀ oòrùn àti òkùnkùn tí ó bolẹ̀ nílùú wọ́n máa dé lásìkò kan náà ni ṣùgbọ́n ọlọ́run ọba tó ga sí pé òun ní ṣe bó ṣe wù ú ó lè kọ́kọ́ mú wíwọ̀ oòrùn wá tọrùn ó wọ̀ tí òkùnkùn ó wà delayed tó ń mọ̀ bọ̀ lẹ́yìn nírú àsìkò yìí ní ìsìn nírú àsìkò yìí à ń rí at least thirty minutes delay thirty minutes difference láàrin wíwọ̀ oòrùn àti òkùnkùn wò lónìí òní olónìí wo táìmù tó rùn wọ̀ wo táìmù tó kùkùnkùn ok ṣé wá rí delay ta ní níbẹ̀rẹ̀ yẹn kò lọ o kò lọ o ọlọ́run ó gbé wá sí parí ló fi ká sí wípé fájírì ó ti là ṣùgbọ́n òkùnkùn tó wà dìléèdì yẹn ó gbọ́dọ̀ lo òkùnkùn yẹn gbọ́dọ̀ tán kójúmọ́ tó là tán pátápátá so irú àsìkò yẹn làwọn mùsùlùmí ó kírun làwọn kan mọ̀ wò pé ṣé fájírì sì ti là báyìí tí fagisi sì là báyìí bápẹ̀rẹ̀ ní ìsìn nírú àárọ̀ yìí nírú àárọ̀ yìí níbí báyìí a sì kọ́ mọ̀ ní fifteen after six àròjọ kan wẹ́rẹ̀wẹ̀rẹ̀ kan báyìí pẹ̀lú ẹnìkan tí ó lọ sírun irun galas sókò ẹ̀ náà nu. so ó ń lọ bí nǹkan bíi eh, eighteen after six lábẹ̀rẹ̀ ẹ̀rùn akírun tán nìkan six thirty so ńgbà tá akírun tán mozambique díẹ̀ ńgbà tó di nǹkan around twenty five to seven mo wá bọ́ síta mo wo mo wo ìta mo wo ọ̀kan mo wá rí i pé ẹni tí ń bọ̀ lọ́ọ̀kan ìǹdàfíìsì ẹ̀ mọ̀ kò tí ìmọ́lẹ̀ yẹn kò tí ì ṣèkíni kò tí ì sọ̀kalẹ̀ tọ́bádàsíkò míì ní six thirty ń ó rí ẹni tí ń bọ̀ lọ́ọ̀kan báyìí ó rí ketekete ni. so àsìkò tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú tiwa o àmọ́lú mìíràn o a ti wà ní àsìkò galas àsìkò galas ni àsìkò tí fájìrì ti là àmọ́ tí òkùnkùn ò tí ì kú ò lójú sámà tá a rí funfun pín tí sámà ò tí ì mọ́lẹ̀ tí ò tí ì mọ́lẹ̀ là so irú àsìkò yẹn náà ni táwọn obìnrin bá wá kírun pẹ̀lú ànábì àbọ̀wá kàdísì yẹn náà lè ta tí wọ́n máa lọ tí wọn ò sì ní dá wọn mọ̀ nítorí pé òkùnkùn ojú sánmà tó ń pè ní galas òkùnkùn ojú sánmà ó sì wà ń bẹ̀ àmọ́ fagiri ṣe kí ni o ó ti là ni mo sọ wípé ìdíwọ́ a máa wà fún fájírì tá a fi ní tètè rí gẹ́gẹ́ bí ìdíwọ́ náà sì lè wà fún oòrùn tóòrùn ó ti yọ nígbà míì tá a ní tí ì rí àwọn kan wọ̀nyí ó ní ṣe pẹ̀lú practicals kíyàn máa wò ó kọ́ máa wò ó bí ṣe ń lọ ok kíkí irun ṣáì àyáná nígbà kan wá àyáná àti nígbà kan agbára wò ká sọ́ọ̀mọ̀ bẹ́ẹ̀ agbára wò ká làwa fi fi táìmù sí pé ó kú ti wọlé àápèrún aba ti wọ mọ́ṣáláṣí bọ́ọ̀ bá dé mọ́ṣáláṣí wọ lọ́mọ tí òjì ó dé ìmáàmù ó kírun kò sí ìmáàmù tó mọ̀ fi tiẹ̀ dá dúró tí àwa máa retí pé ńgbà tí ọba ìta aago mẹ́wàá àbá aago mọ́kànlá àmọ́ lásìkò àwọn sọ̀hábà ànábì máa ń wọ́n máa ń kọ̀nsídà àwọn sọ̀hábé tó bá di pé wọn ò dé mọ́sálásí ní ìṣáì á ṣe sùúrù títí wọ́n lè wá kí ní one third of the night tàbí middle of the night kódà àwọn fẹ́ kíkan jọ kan tó ga sí wípé àwọn gan ti dé mọ́sálásí tí ó tètè dé mọ́sálásí tó ń kálukú tutù sùn lọ kó tó wá di pé ó mọ̀rù wá ń sọ pé ànábì àwọn èèyàn mọ̀ ti sùn lọ ẹ jẹ́ kí òun láti káfẹ̀ kan lọ pa orun wá pọ̀ o so ǹtí wọ́n tra sọ fún wa ni wípé ìgbàláyè wà fún wa láti dìlé rẹ̀ tá fẹ́ dìlé rẹ̀ ìgbàláyè wà fún wa ok nígbà wà ní òjè tá ní jàmáà tájọ́ mọ́ kírun tájọ́ àwa tájọ́ ń gbénú ilé àwa náà practice ìlú eléyìí àyà náà wá àyà náà la máa ń kí ìsáyìngbà náà nígbà tá a wà ní òjèyè mẹ́tu àyà náà wá àyà náà àdísáwà náà ń lò torí pé èmi àti àlẹ́ àlàálì àtàwọn ọmọ wa náà ni so àlẹ́ àlàálì tó wá ti kí mọ́ gíbì tán so ó lè tẹ́lẹ̀ síta tí ó sùn lọ tí ó sùn nígbà bá tó bíi náì bá ṣe tán á pè ń wo a ti pe irun ní normal time káwọn èèyàn mọ̀ rò pé èwúlẹ̀ tó ń dánwò yìí irun pípé aláàgọ́ mẹ́wàá alẹ́ kọ́ kí èèyàn mọ̀tò dífìtì náà míì a ti wá pe irun ní normal time kíkí rẹ̀ àwa máa ń jẹ́ àyà náà wá àyà náà so alọ́ọ̀fù wá sí kòǹgẹ́rì. alisa six one an salama rọ́díyàlọ́hu anhu kúnnánù sọ́lí. مع النبي صلى الله عليه وسلم المغرب إذا توارت بالحجاب Hadith 561 nínú tírà Sahih al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá láti ọ̀dọ̀ Sálámà kí Allah yọ́nú sí ó sọ pé kúnná nùsọ́lí ma nàbí sallallahu alayhi wa sallam al-maghrib a máa ń kírun magribi pẹ̀lú ànàbí idha tawarati bil hijab nígbà tí òòrùn bá wọ̀ sábẹ́ gàgà náà nígbà tó òòrùn bá wọ̀ sábẹ́ gàgà ìyẹn ni pé nígbà tó òòrùn bá wọ̀ táàrí mọ́ táàrí mọ́ a jẹ́ pé gàgà tọ́lọ́ fẹ́ fi bò lójú fún wa ó fi bò lójú fún wa nu ok. mọ́gíríbù sì sì wọlé nìyẹn. Hadith five six two. Anibunu Abbas radiyallahu anhuma qala صلى النبي صلى الله عليه وسلم سبعا جميعا وثمانيا جميعا adi 562 nínú tíra sọ̀yí olùbọ̀kọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá anibunu abbas radiyallahu anihuma látọ̀dọ̀ ọmọ abbas kí alọ́gọ́nusá méjèèjì ó sọ pé sọ́lá nàbí sallallahu alaihi wasallam sábọn àjẹmíyà anẹ́bì kírun rákà méje papọ̀ wàsàmàníyàn jẹmíyà kó tún kí rákà mẹ́jọ papọ̀ àti kàdíìsì níwájú ṣẹrántí tí wọ́n fi sọ pé kí ló lérò kó ṣẹlẹ̀ ó ní ọjọ́ náà òjò rọ̀ ni tàbí sọ pé òjò ó lè bí kákí irun méjì papọ̀ ok Allah fi wá ṣe kòǹgẹ́rẹ́ ẹ jẹ́ ká dúró ń bẹ ohun a tẹ̀síwájú lórí hadith five six three ọjọ́ mẹ́jọ insha allah.